فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار ألا قف ونوبة أتركات الجفوان محمد صلى الله عليه وسلم أبنوبة سبحانه وتعالى وقلوب وجمع بيه kọ́lọ́n jẹ́ kí a ṣe lórílẹ̀ ayé lórí joseph ọlọ́run ti ọ̀pọ̀lọpọ̀ ìdẹ̀kùn látọ̀dọ̀ ọlọ́run ọba ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ọba nínú tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi ṣe ànábì wa muhammad isa tó fi jẹ́ kí iṣẹ́ rẹ̀ kó dá yàtọ̀ sí ti àwọn òjíṣẹ́ yòókù gẹ́gẹ́ níbi ti sọ. So òun náà ni àlàmì yàtò dá àwátì dáwà rẹ̀ dáwà gbogbo ayé ni risalatuhu risalatun àlàmì yàtò rọ̀bàní yàtò khalida iṣẹ́ tọ́lọ̀ ń gbé fún iṣẹ́ tó wá látọ̀dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ìtàwọn ìyókù náà nínú àwọn òjíṣẹ́ ṣùgbọ́n títẹ́ fi yàtọ̀ ní pé khalida tún iṣẹ́ tí ó máa bẹ gbére ni tẹ́ pé ní rìsálà mi ò ní wá na sẹ́kàtún ńlá ọlọ́run ní lójíṣẹ́ mi kọ́ ẹ pé ìtànàbí mú wá o lófin iṣẹ́ tí ó wà parẹ́ bákan náà àlàmíyà ẹ pé ṣáàmìlà iṣẹ́ tó jẹ́ iṣẹ́ gbogbo àgbáyé ni kìí sànẹ́bí ìran kan bákan náà kìí sànẹ́bí ìlú kan kìí ti ṣe ànẹ́bí àsìkò kan ìyẹn ni ọlọ́run bá subhanahu wa ta'ala ti ń sọ ń pa anábà muhammad sallam fún wa nínú alukur'an wa ma arsalnaka illa rahmatan lil alamin ìyẹn pé rẹ muhammad ta'ala àdìdé rẹ dúpẹ́ kó wá jẹ́ àánú gbogbo ayé lọ gbogbo ayé pátá làárọ̀ sí gbogbo ibi tí bá ti wà lórílẹ̀ o àgbà tó lọ́wọ́ subhanahu wa ta'ala tó ti gbé ànábì wa muhammadu dé iṣẹ́ ànábì ó débẹ̀ ntọ́ta ànábì mú wa ló gbọ́dọ̀ máa ṣe bákan náà lọ́wọ́ subhanahu wa ta'ala ló sọ láàyè mí nínú al-Qur'an al-Karim ọlọ́ni tabaraka alladhi nazzala al-furqana ala títóbi ọlọ́run gbígbọ́ngàn ọlọ́run ọba tó sọ al-furqan tíṣe al tó sọ kalẹ̀ fún ẹrú rẹ̀ tí ń ṣe ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam lè fi hàn pé ní ẹrú náà là ànábìwá Muhammad sallam kò sí bẹ́ẹ̀ dákan ó ṣe tó lé ní ẹrú náà ni ó sì máa jẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala òbí mọ́ ànábìwá Muhammad sallam ẹrú ni ànábìwá Isa ẹrú ni bẹ́ẹ̀ ni gbogbo àwọn ànábìwá náà yòókù náà fún adóni gbogbo àwọn ẹ̀dá tọ́nà bá subhanahu wa ta'ala dáa ọlọ́run aṣọ alukur'an kalẹ̀ fúnra ẹ muhammad ìbàkúnà lil alamina nadhira kó lè bá a jẹ́ nǹkan kìlọ̀ fún gbogbo ayé pátá yẹn pé tó wà nù rẹ̀ gbogbo ayé náà gbọ́dọ̀ máa lò ó yàtọ̀ sófin táwọn èèyàn gbélẹ̀ láàrin ara wọn ẹ̀kẹ́ bóyá wọn kan tọ́jọ́ ń ṣẹgbẹ́ ní òfin wọn ò ní kọjá àárín ara wọn bóyá àwọn kan lórílẹ̀‐èdè wọn ni tó ń gbófin lẹ̀ tó fi wọn ò ní dé orílẹ̀‐èdè kejì àbí bóyá nǹkan tó ń gbófin lẹ̀ lásìkò kan tó bá padà yá tí ò ní sí mọ́ irú rẹ̀ kọ́ ni tá a fi ránwọ́ Muhammad òfin tó wá látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ni tí ó sì jófin gbogbo ayé pátápátá tí àdáyé kankan sí yẹn lànà bá Muhammad sallam nígbà tí ń sọ nínú tọ́mọ̀ wa subhanahu wa tó fi ṣàlẹ́sà àmì dárúkọ nǹkan mẹ́fà kan pé nǹkan mẹ́fà yìí o ìtúnà fi ṣàmẹ́lẹ́sà ni tí ò sí fún ànábì kankan síwájú kí kí n tó dé nítorí ìbẹ̀rẹ̀ ni pé nùsíntù fi bìrán àbí ìyẹn pé ẹ̀rù jẹjẹ ọlọ́run fi ràn mí lọ́wọ́ mọ̀ sí rátà ṣáàrin nǹkan bíi oṣù kan ìyẹn pé tánàbí máa ń lọ báwọn èèyàn jagun nírìn tí ó fẹ́ tó rìn oṣù kan ẹ̀rù jẹjẹ rẹ̀ ó ti dé àárín àwọn tí ń lọ bá láì tí ì dáàrin wọn àyìnbí tánàbí àwọn ọ̀sán sọ́lá tó lọ láti lọ máa jagun tí ò tiẹ̀ tí ì débẹ̀ tí gbogbo wọn ti sádànù tí wọn tiẹ̀ tí ì rí ẹ̀rù jẹjẹ rẹ̀ ló kọ́ dọ́dọ̀ wọn nítorí wọn bá sùnmọ́nà àtàlá tó fi ràn ánábì lọ́wọ́ ni kì pé nǹkan kan ìyẹn ló fà tó yẹ pé tá a bá ń ka kìtàbù ṣẹ̀ríà a máa ra àwọn kẹ̀kẹ́ tó ń pè ní àlùfẹ́ìhù nínú tánàbí kó lọ́rùn ogun tí ò jagun rárá tó fi kó ẹkú bóyá gbogbo àwọn èèyàn ibìyẹn ti sá lọ kó tó débẹ̀. àníbi káwọn nǹkan mẹ́fà yìí lára tó wá kà nínú rẹ̀ ni pé gbogbo àwọn gbogbo ọlọ́run alayhi musalam tọ́lọ rán pé kullu nabiyyin gbogbo ànábì kọ̀ọ̀kan yóò bọ̀ àsòwò ìlà qawmihi khassa ọlọ́run máa ń rán wọn sáwọn ìjọ wọn nìkan ni ìyẹn lẹ́wọ̀n gbọ́tọ́ ló ní arán ọ̀làpàtàbà asinà ló hà nílà kọ́ọ̀nù arán ló sáwọn ìjọ ẹ̀ arán lágbọ́yọ́ sáwọn ìjọ ẹ̀. ọlọ́run yìí ànábì wa Ìsá pé wa rasulan ila bani Isra'il àwọn kójó jíṣẹ́ fún ọmọ bani Isra'il ànábì ní gbogbo òjíṣẹ́ kọ̀ọ̀kan yúbọ̀ àṣù ilà qawmihi khassa wọ́n máa rán wọn sáwọn ìjọ wọn nìkan wà bu'ithtu ila nasi káfà ṣùgbọ́n èmi ń tèmi ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó rán mi sí gbogbo ayé pátápátá tí ó dá ibì kankan sí ó rán mi sí gbogbo ayé bákan náà ìwé tọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala àbí tíra tó gbé fún anábà sallam tíra gbogbo ayé náà ni gbogbo ohun tó bá ti wà ntí ọlọ́run fẹ́ kí gbogbo ayé ṣe ni gbogbo bó ṣe wù kéèyàn yìí èèyàn dúdú ni èèyàn funfun ni ọlọ́run àdúrà muhammadu sallansi ìlànà bí sọnù ọ̀rọ̀ rẹ̀ mi pé láyé símá òbí ahadun min adil umma ẹnìkankan ò ní gbọ́ ìró mi ẹnìkankan ò ní gbọ́ ntọ́lọ́run fi rán mi nínú àwọn àlùmọ̀ yìí àlùmọ̀ wo náà ni ummatu da'wa gbogbo ntọ́lọ́run ní ká nàbí pépè fún un tọ́jú bá gbọ́ al-umma tánà ìbá sọ kẹ́lìmọ̀ al-umma ọ̀rọ̀ ya máa pín sí méjì ìgbà míì ó lè jẹ́ ummatul ijaba àwọn tó lọ nìkan jẹ́ pẹ̀lú rẹ̀ láti pé al-umma anabi muhammad sallallahu alayhi wa sallam làwa náà làwa mùsùlùmí gbogbo ẹni tó bá ti jẹ́ pé anabi al-umma rẹ̀ ni là ń pè ní ummatul ijaba ìgbà míì bẹ tábà ní al-umma tọ́lọ́ ńlá sí àá pé gbogbo ayé ìgbà míì ló tẹ́ pé níta gbà lérò ni ìlànà ń pè ní ummatu da'wa gbogbo tó lọ ní kánábì ṣe wá àsí fún àtẹni tó gbà ó àtẹni tí ó gbà tá a bá fojú ìwò àlùmọ̀ rẹ̀ ní lásìkò wọn bó ti yẹ pé lómi ò ní gbà tó dẹni tó lọ rán yẹn sí ó ti dìjọ rẹ̀ náà anábìrin nìkan kan ò ní gbọ́ mi nínú àwọn àlùmọ̀ yìí ìyẹn ní ummatu da'wa ní gbogbo ayé Yehudi yón jù ló jẹ́ ní tí wọ́n ní jù àwa ń tẹ̀lé ntọ́nà fínà musa wà ní àwọn náà sọ̀rọ̀ àníyù àbí kọrin yóò tiẹ̀ ní tani kírísítẹ́nì làwà kìí sànẹ́bí tiwa súnmọ́ yẹmúùtù anẹ́bí ní ẹnìkan nínú àwọn ẹjú àbí kọrin yó àbí gbogbo ẹnìkan tó wù kó jẹ́ tíṣẹ́ mi dọ́dọ̀ rẹ̀ tó yẹ pé ní ó sì gbọ́ yóò wá kú wàhùwà láyé òmìnira tí ò wá gbà mí gbọ́.

sallallahu alayhi wa sallam ìyẹn ló fàdé pé ń jọkan anabi wa muhammad ó rí àwọn pépà taurat tọ́nà fúnra anabi wa musa alayhi salam ó rí lọ́wọ́ umar bin al-khattab radiyallahu anhu omudani anabi wa ń wò pé ní sọfẹ́ máa ka ni amutawikuna anta yabna yabna al-khattab ire umar wa ma khattab ṣé ìtọ́lọ̀ ń fi rán mi ṣé kò tí tó ṣé ẹ tún ṣe iyèméjì lórí ẹni tó tún lọ ń gbófin mi bó ti yẹ kófin tí Umaru gbé dání òfin tánẹ́bì kan ti mú dání kánẹ́bà mọ́ tó dé ni kìí sófin ayé òfin Ọlọ́run ṣùgbọ́n àsìkò rẹ ti lọ nípa pé ká lo ohun tó wà nú ẹ̀ nítòkẹ́kù fún wa ní ká nígbàgbọ́ sí i Umaru wa mú dání anabi ń sọ fún pé ní sọfẹ́ máa ṣe iyèméjì ń ń tọ́lọ̀ ń fi rán mi ti ṣe ìsìláàmù yìí wàlẹ́sì nẹ́fṣì bí ẹ̀dì ẹni tẹ́mi mi wà lọ́wọ́ rẹ̀ mo fi búra ìyẹn náà lọ́lọ́wọ́ ọba ọba àlekè ọlá làwùkánà musa hayan, musa tọ́lọ́hún fi wé ìran gan káíkó sì wà láyé nígbà tọ́lọ́hún ti gbé mi dìde mọ́ wá sí àwọn ilá ilá tìbá yìí kò sí ibùyẹ̀sí fún ju pé òun náà gbọ́dọ̀ tẹ̀lé mi kò ní sọ pé mo ti gbé wí òfin kẹ́dání síwájú tèmi náà ní máa tẹ̀lé anábì ọlọ́run lèmi náà yẹ̀kẹ́ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe ti dé kò sí òfin míì téèyàn gbọ́dọ̀ tẹ̀lé mọ́ kò sí lànà míì téèyàn gbọ́dọ̀ tẹ̀lé àfìlànà rẹ̀ ìyẹn ló fà tẹ́ pé ní ọlọ́wà subhanahu wa ta'ala ó ń sọ fún wa nínú al-Qur'an al wa anzalna alayka al-kitaba bil a sọ al kalẹ̀ fún ẹ tí jẹ́ wéé musaddiqan lima bayna yaday àwọn òfin tó ti ṣíwájú rẹ̀ ó ń pè ní òdodo ń fi rinlẹ̀ ìyẹn ló fà tó yẹ pé ní èèyàn nídìí láti pé kí ló ń wá káàkiri ní òfin ẹ̀sìn ẹ̀jẹ̀ ń lọ́wọ́ bíbélì kí n tó mọ̀ gbogbo ń tọ́ bá wò tẹ́ pọ́lọ́ ní ká ṣe o ọlọ́run ti sọmọ aláìsí gbogbo ẹ̀ sínú alukuraani tó fi mí kún tó gbé tó bá rófin mi ń bẹ ó lè yẹ pé ní ti kuraani ti wá parẹ́ ẹlòmíì ó tún mọ́ yà pé à ń comparative rẹ̀ pọ́ papọ̀ láwọn míì gbẹ tó yẹ pé ní ọlọ́run bá ti yọ kúrò pé èyí tí mo tún fẹ́ kẹ́ ẹ máa lò tí ó sì jófin gbẹ̀yìn rẹ̀ ọlọ́run ní kùránì a fi rẹ aṣàlàyé gbogbo nǹkan síbẹ̀ ó wá pe àwọn ti iwájú náà lòdó tó wá fi wá ó sì wá jẹ gàba lórí àwọn òfin yòókù tó ti ìtumọ̀ ó kù lápẹjú èsì àwẹ̀ tá a ń ìtànà mi sọ pé káyíké musa náà sì tún wà láyé ni nígbà tí alukur'an ti sọ kalẹ̀ níṣẹ́ tó lọ́n fi rẹ̀ mi tí ó mọ tẹ̀lé mi. ìyẹn ló fà dé pé anabi wa isa alayhi salam tí ó wà ní sánmà bóyá kó wà nù àgbọ́yé gbogbo àwa mùsùlùmí nu pé anabi wa isa alayhi salam kò kú o ìbẹ̀ sánmà ẹ̀ ra kan nínú mùsùlùmí náà ní pàápàá jùlọ tó náà ṣe comparative kan ẹni anabi isa ti kú anabi isa òkú o ó ṣe wá nu alukur'ani bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pọ̀ jantere pé kò kú ọlọ́run gbé lókè ní bá rọ̀fà Allahu ilayhi ọlọ́run gbé lókè ní. ọlọ́run sọ láàyè ń kó wa innahu la ilmu lissa'a àwọn afáàmì kakra mi pé wa innahu la alamu lissa'a ìyẹn pé ní àmì ìgbẹ̀yìn ìgbàlá níbi isa jẹ́ ńgbà tí ó bá sọ̀ kalẹ̀ padà àmì pé alkiyama súnmọ́ fala tamtarunna biha. e gbọ́dọ̀ dáwùtò ẹ o anabi akọrọ sọlán sọ pé ní anabi isa padà sọ̀kalẹ̀ ní hakaman adìlà tẹ̀ǹtì wà á dájọ́ òdodo lórílẹ̀ yẹtulu li khinzir tó bá ráwọn ẹlẹ́dẹ̀ ń gbà gbogbo ẹni mọ́ pa wáyò ká sèrò sọ̀lẹ̀ bákan náà gbogbo àwọn àgbélébù ni ìtẹ́fi kọ́ mọ́tò ni kọ́lé ni gbogbo tó wù kẹ́gbẹ́ sí isa bá dé yóò padà máa wá tánàbí Ìsá bá wá dé ẹ̀rí pánàbí ọlọ́run ni tẹ́pọ́ lọ́run ti rán kọ́dún ránàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n nígbà tí ó bá padà dé sórílẹ̀ ayé nígbẹ̀yìn ìgbà iṣẹ́ ànábì àmúlò sọ́lọ́run ti gbalẹ̀ èyí tó náà ṣe kọ́lọ́run tó ránàbí nǹkan ni ó ṣe mọ́ ọlọ́run ló kírun nínú alukur'an inni abdullah ọlẹ́rú ọlọ́run ni mí eléyìí jẹ́ tó takò táwọn akọrin yóò ń lọ́mọ ọlọ́run àtàní alkitab ọlọ́run fún mi ní tíra òfin ọ̀rọ̀ tó sọ lórí ìtẹ́nu pé ntọ́nà ṣe fún rè ọlọ́run padà fún lófin wàjà alani nàbíyà ọlọ́run ṣe ńlá nàbí wàjà alani mubarakun ainama kunt wà awsani bí sọláàtì wà zakat onítọ́lọ́ ní kó mọ ṣe kó mọ kírun anabi isa kírun wà zakat ó sì yọ zakat bákan náà ló gbáwẹ̀ ṣùgbọ́n tó bá padà dé tó ti bọ́lọ̀ sí gbé wíwò fífún tí gbogbo àwọn ìjọsìn yìí wà ń bẹ̀ ní tí ó padà ṣe náà nírun táǹkì àwẹ̀ tó bá bá láyé àwẹ̀ tọ́lọ̀ ti ní kánẹ́bì ní kíyá máa gbà òun náà ni ó máa gbà eléfi yé wa pé ní iṣẹ́ tọ́lọ̀ bá subhanahu wa ta'ala tó fi rán nàbí Muhammad iṣẹ́ gbogbo ayé pátápátá ni kèé ṣe iṣẹ́ ẹ̀ràn kan kèé ṣe iṣẹ́ àwùjọ kan kèé ṣànẹ́bí ọlọ́run wa sùfàánù àtàlà ó gbé dìde nílùú mọ́kà ni wà lẹ́sìn bá asàfihàn omi yìí náà rọ̀ṣúlà ẹ̀rìn ọlọ́run gbé dìde láàrin àwọn ará mọ́kà àwọn ìjọ tó yẹ pé nǹkan kíkọ kíkà lásìkò gba àwọn kéré láàrin wọn lọ́lọ́run ti gbá nàbí wa Muhammad dìde ìyẹn ni pé ní àwọn tí wọ́n ti lánàbí mi ìṣíwájú rẹ̀ yàtọ̀ sí wa Ismail lọ́lọ́run gbá nàbí wa Muhammad dìde ó gbé dìde nílùú mọ́kà ṣùgbọ́n látìgbà tí ìgbédìde rẹ̀ yìí ti ṣẹlẹ̀ náà làwọn èèyàn ti ń pe ká iṣẹ́ tó gbé wá yìí iṣẹ́ gbogbo ayé ni torí pé ní nígbà tí anábà Muhammad sallam tó bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ oríṣiríṣi iríṣi àwọn èèyàn náà wá pẹ̀lú rẹ̀ a máa rí albilal habashi bilal tó jọ mọ̀ lu habasha tí àyẹn bá ń sọ̀rọ̀ habasha lé ní wọn láfíríkà wá bí ló fọ́ọ̀lù síbi Ethiopia látàyé ànábì náà ànábì ò sọ fún pé ní àhẹrẹ bilal ọmọ tó ṣẹlẹ̀ ni pé ara maka nìkan iṣẹ́ yìí wà fún bákan náà rí ẹni tó jẹ́ Salmanu Farisi Salmanu Farisi Persian lòun náà wọn bọ́ síbi Iran àbí Turkey nsìn tó ti wà láyé ànábà Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ pé ní eléyìí fi hàn pé ní ànábì gbogbo ayé ni ìyẹn ló fà tó yẹ pé ànábà Muhammad sallam kó tó kú ó bẹ̀rẹ̀ sí kọ lẹ́tà sáwọn lọ́balọ́ba ó kọ lẹ́tà sí ọba àlú rúùmù tá a mọ̀ sí ìrọ́kìlì anabi kọ lẹ́tà sí ó kọ lẹ́tà sí ọba faris ọba àwọn persian kọ lẹ́tà sí lẹ́tà olóńkọ sí wọn pé iṣẹ́ tó lọ́n fi rán mi yìí o náà ni gbogbo yín gbọdọ̀ tẹ̀lé ó kọ lẹ́tà sọba àlú misrọ̀ tá a sí egypt lẹ́nu ẹ̀wọ̀n máa lú yẹn ṣe jìnnà sí mọ́tà tó lànà bí n kọ lẹ́tà pé iṣẹ́ tó dé yìí o ló ṣe wá sí síbẹ̀. iṣẹ́ tó dé yìí o tọ́lọ́run fi rán mi ànábì gbẹ̀yìn ni ọba lu Egypt ara pé ó ti ẹ̀ appreciate ti ẹ̀rẹ́ ti wá sí dáadáa ṣùgbọ́n àgbàntẹ́ gbé o ṣùgbọ́n ẹni tó rán mo ní ẹrúbìnrin nìkan ẹ bá ń fún ẹni tó rán yín pé mo mọ rírì Maria olóbi Ibrahim fún Muhammad sallallahu alayhi wa sallam ó kọ lẹ́tà sọ́ba nítorí sọ fún ẹ náà ni pé iṣẹ́ yìí o tẹ́ ẹ̀ bá fẹ́ kábùkù lọ́dọ̀ ọlọ́run nítorí gbogbo yín gbọdọ̀ tẹ̀lé rè tí a bá wò ó a rí pé ẹ̀ńtà nẹ́bí kọ lẹ́tà sí láwọn lọ́ba lọ́ba àgbọn ìtọ́pọ̀ ni káyí pé lu mẹ́kà nìkan lọ́run rẹ sí káyí pé lu mọ̀dínà nìkan ni àbí agbègbè àwọn lárúbáwá kò ní í mọ kọ lẹ́tà sí gbogbo lọ́ba lọ́ba yìí fẹ́ gbàgbọ́ kódà rẹ ni tó fẹ́ gbà tó yẹ pé ní àwọn ìjọ rẹ̀ náà dẹ́rù bá pé tó bá tẹ̀lé àní tẹ̀lé ọmọ ṣùgbọ́n ó gbọ́lá fún ipò tó wà ju kó tẹ̀lé anábíwá Muhammad lọ sallallahu alayhi wa sallam kí àwọn ọba Najashi lápẹjúwe ọba lu Habasha ńgbà tó kan tó wà nù alukur'ani fún nusratu Maryam nítorí náà sọ nípa a ah, eléyìí àti ntìntìmú tí Isa mú wá ìkankan náà ni ó sì gbà fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam gbogbo eléyìí túmọ̀ sí pé ní iṣẹ́ tọ́lọ́run bá fi rán ànábì iṣẹ́ gbogbo ayé ni ànábì gbogbo ayé ni eléyìí ó túmọ̀ sí pé ní a gbọ́dọ̀ pín nǹkan yìí sí méjì pé ẹ̀sìn di méjì ẹ̀sìn kan náà ní bẹ látọ̀dọ̀ ọlọ́run ọba wa ọlọ́ni inna dina inda Allahil Islam ẹ̀sìn látijọ́ tí ẹ̀sìn ti ń bẹ tọ́lọ́run ti náà máa ṣẹ̀sìn Islam kan yìí náà ni bẹ̀rẹ̀ sí náà ànábì lẹ́yìn ọkọ̀ọ̀kan ọlọ́run wọn wá ọlọ́run wọn wá ó wá parí ẹ̀ pẹ̀lú anábìá Muhammad sallallahu alayhi wa sallam anábì ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ afwan alukur'an ń sọ pé aliyahuma akmaltu lakum dinakum òní yìí mo pé ẹ̀sìn yín fún yín ẹ̀sìn wo jẹ̀mọ́ ẹ̀sìn tí gbogbo àwọn anábì ọlọ́run tó ti mú bọ̀ tó ti mú bọ̀ tó ti mú bọ̀ ó wá pé lórí anábìá Muhammad ìtumọ̀ rẹ̀ ni pé kò sí míì mọ́ kò sí lánàá míì tẹ́rìn mọ́ ẹ̀fin tánàbí mú wá wa atmamtu alaykum ni'mati mo sì parí ìdẹ̀ra yìí lẹ́yìn lórí wa raditu lakumul islam dina bákan náà mo jẹ́rọ yọ́nú sí islam yìí kó máa jẹ́ pé ẹ̀sìn tẹ́ máa sìn lágbàáyé ni tọ́lọ́ fi rán níbi Muhammad sọ́lá ọlọ́ọ̀ni tó ń yọ́nú sí rẹ̀ anábà Muhammad sallallahu alayhi wa ó lápèjúwe mi àtàpèjúwe àwọn anábì tó ti ṣíwájú lọ. kama sali labina o da gẹgẹ bi o da gẹgẹ bi ak o da gẹgẹ bi ile kani o bi ile kalboniyan ile tati wa nkɔbɔ tan o wa ku aaye kan to koko pari awon yen wa wo pe ile yi ma ile yi ma rɛ wa ila mɔdu and labina ayafi aaye bi blɔku bi melo kan to yɛ kan bi complete ɛ ko ba si bi tɛ ti pari rɛ yi ni o nu jɛ ki o ó ní wàhánà mọ́ọ̀dọ̀ ìlànà èmi ni búlọ́ọ̀kù tó kù tí ó parí mo ti ṣe kí ni mo ti gbogbo ẹ àní máa ń pé ya pé ní èmi nìgbẹ̀yìn àwọn ànábì ọlọ́run pé kò míì mọ́ lẹ́yìn tèmi tọ́lọ́n fi ránú bá náà ni ó jẹ́ iṣẹ́ tí ọlọ́run tẹ́wọ́ gbà tó bá wá rí báyìí ibi láti wọn mọ̀ pé ní mú wá ní gbogbo ọgbọ́dọ̀ rẹkọdúnáìsì ìjọsìn kan mọ́ tó yàtọ̀ sí ntánẹ́bí mu wa irun ní àwẹ̀ ní kódà kọ́ ọmọ ká kọ́ ọmọ gbọ́ pé gbogbo àwọn ànábì ọlọmọ náà gbàwẹ̀ gbogbo àwọn ànábì ọlọmọ ló kírun ọ gbọ́dọ̀ gbà pé irun mi ń bẹ yàtọ̀ sí ti ànábì àmọ́lá sọ́lá tó mú wa ọ gbọ́dọ̀ gbà pé mi ń bẹ gẹ́gẹ́ bọ́lá ṣe sọ pé ní yáyọ lẹ́dínà amanu kutiba aleikum siyam. kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ọlọ́ni àṣẹ lọ́rùn yẹn fún yín kẹ́ gbààwẹ̀ gẹ́gẹ́ bá a ṣe sí lọ́rùn yẹn fún ẹ̀ tó ṣíwájú yín la'allakum tattaqun kẹ́ ẹ lè bá a jẹ́ tí ó páyọ̀ ọlọ́run ọlọ́run náà fi rinlẹ̀ fún wa pé ní àwọn tó ṣíwájú wa lọ wọ́n gbààwẹ̀ ṣùgbọ́n kò sáwẹ̀ wọn mọ́ ń sìn torí pé káyí pé iṣẹ́ tọ́lọ́ fi rán nípa mọ̀tàsánlá iṣẹ́ àwọn èèyàn kan náà kà àwọn èèyàn rẹ ní tiẹ̀ àwọn kan náà tún ní tiwọn tó ti ṣèwádìí tó bá gbọ́ pé nìkan tó yàtọ̀ sáwẹ̀ táwa mùsùlùmí gbà irọ́ nípa tó bá gbọ́ pé nìkan kírun irun Yusufu ni Yusufu náà kírun làwọn Joseph pé là ń pè ní Jísọ́sì káwọn bákan náà ọ̀rẹ́ lómi tó yẹ pé ní àwọn náà lo bí ìjáàbù nǹka ìjáàbù tí wọn náà náà lò tó yẹ ti ṣe mùsùlùmí onírọ́ ni tí wọ́n lò tó bá ti yàtọ̀ sí tó yẹ pé ní kèése pẹ̀lú ojú òfin ẹ̀sìn tọ́lọ́ ń fi ránà bá àwọn sálám ni wọ́n fi lò bẹ́ẹ̀ ni gbogbo ohun téèyàn bá wá ṣe tí ò ṣe bá lẹ́bi ti ṣe tí wọ́n ń discriminate pé ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ àwọ̀ ẹ̀tẹ̀yìn mùsùlùmí ó ti fẹ́ẹ́ dé tiwa là ń gbà lọ àbí kíwọ̀ mùsùlùmí náà ti ẹ̀ mọ́ sọ yìí fún pé àwọ̀ ẹ̀tẹ̀yìn nu tiwa náà ṣe kí ni ń bọ̀ ọ̀ gbọ́dọ̀ gbà pàwẹ̀ kankan wà torí pé gbogbo àwọn iṣẹ́ ìmọ̀wọ̀n yìí lọ́lọ́run ti kó síbi tọ́lọ́run fi rán nípa Muhammad sallallahu alayhi wa sallam bákan náà wọn gbọ́dọ̀ gbófin kan déwájú ẹ lẹ́ni kọ́ ní òótọ́ lànàbí ṣe ṣùgbọ́n ànàbí mọ́kà ni ará mọ́kà lọ́lọ́run ni kò máa ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń sọ yìí o pàápàá jùlọ ń bi tó ní í ṣe pẹ̀lú múra ẹlẹ́yìn ọ̀rọ̀ tí wọ́n ń ni ara mọ́ká nìkan lọ́lọ́run ni kó máa kírun lóògbà tó yẹ pé irun tó mú wá níwọ̀n náà ń kí àwẹ̀ tó mú wá lọ́ gbà definitely tó bá mú wá nínú ìlànà mí náà ló gbọ́dọ̀ tẹ̀lé tọ́rọ́ náà sọ́ngbà tí fi hàn pé àníbi tí mo rán yìí o ìmúra tí mo ní ó máa mú yìí o bí mo ṣe ní kẹ́ ṣe yìí o àwọn aráàlú tí mo rán sí nìkan ló wà fún rárá àwọn nǹkan míì ń bẹ tó yẹ pé nínú àṣà ni ń tànàbí ṣe tó sì jẹ́ àṣà àlú tí ò sí ní ìlú tiwa ń bì yíyún yàtọ̀ yín yàtọ̀ ó lérò oúnjẹ tó ń jẹ táwọn èèyàn jẹ ń bí ó nírú nǹkan mi tí wọ́n ti táwọn èèyàn ṣe bí yín yàtọ̀ ṣùgbọ́n tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀jọ́sìn o ọlọ́run rẹ̀ sí gbogbo ayé pátápátá ni òfin tó bá mú wa lófin ẹ̀sìn ọ gbọ́dọ̀ sọ pé ní à ìlú ẹ̀rọ pé ńgbà tán wà ń gbà hàn àti ìlàjú irú òfin kò exist mọ́ sí ẹni tó bá nírú àkídà yìí ó bọ́ sábẹ́ ntọ́lọ́wà subhanahu wa ta'ala sọ pé wa man lam yahkum bima anzalallah fáwọláìka òmùlẹ̀ káfíròn ẹni tí ò bá ti gba ntọ́lọ̀ ń sọ kalẹ̀ fànàbí kẹfẹ́ irun ẹni bí ó máa jẹ́ tó nígbà tọ́lọ̀ ń sọ kalẹ̀ ọlọ́run sọ pé ní aráàlú kan ni ọlọ́run sọ pé ní òfin òfin orílẹ̀-èdè kan ni kèé ṣe constitution táwọn gbà pé ní eh, èyí ti lú tiwọn tó bá mú bákan náà kèé ṣe nǹkan ìgbà kan àsìkò tán ló ń gbà ń ni tó ń fòfin ní ládìsọ́kàn níbi kátàkárà ni eléyìí rìbá ni ayé ànábì nìyí wọn pé pé bá a ṣe ń ṣe kò sí láyé tiwọn kò sí rìbá máa ń sìn táwọn sọ fún ọ bẹ́ẹ̀ tó bá ti ń sọ yìí túmọ̀ pé ń tọ́lọ́ fi rán níbi àsìkò rẹ̀ ti lọ iṣẹ́ rẹ̀ iṣẹ́ tó nígbà ni àbí iṣẹ́ rẹ̀ iṣẹ́ tó yẹ pé ní ààyè kan tọ́lọ́ rán sí náà ló mọ kò délu tiwa àwọn àbájẹ kẹ́kẹ́ kó mọ iye wa pé ní risalatul islam ìtọ́lọ́ fi rán níbi àmọ́ ìmọ̀sálá sọ̀rọ̀ sálá ṣáàmìlàtún ní tó kárí ni kìí ṣe pọ́rọ̀ ọjọ́sìn nìkan kìí ṣe pọ́rọ̀ àdìsọ́kàn nìkan ọ̀rọ̀ gbogbo bá ṣe ṣègbésí ayé ni ọlọ́run ní kúl kánàbí sọ fún wa pé inna salati bí ṣe kírun wà nusuki àti gbogbo ọjọ́sìn pípa ẹ̀rí àbí ìta fowó ṣe wà mahyaya àti gbogbo ògbésí ayé gbogbo ògbésí ayé mi wà mamati àti bí ṣe kú lillahi rabbil alamin ó gbọ́dọ̀ jẹ́ lórí ìlànà tọ́lọ́run bá fẹ́ ni o ọ gbọ́dọ̀ mú ìjọsìn àná ọ gbọ́dọ̀ mú iṣẹ́ tálẹ́bí mú wa kọ fún mẹ́gbẹ́ kan pé ọ̀rọ̀ ká kírun ká gbàwẹ̀ nìkan ni rárá gbòòrò lọ́wọ́ sí bóòlù àṣẹṣe gbèsè ayé yìí òfin ọlọ́run la gbọ́dọ̀ fi ṣe ntọ́pẹ́ ni ibi ká jẹ ká mu ó dá sí ibi ń tá wọ̀ ó dá sí níbi ń tá iṣẹ́ tá a máa ṣe ó dá sí kébé gbọ́dọ̀ ká gbàwẹ̀ nìkan ni.

ká máa fún kálukú lófin tiẹ̀ rárá o ìtọ́lọ̀ mú wá fànẹ́bí gbogbo ayé ni bákan náà khalidatun iṣẹ́ ìgbẹ̀yìn ni tó ń lọ gbére tí ò sí mi tí ó parẹ́ mọ́ tó tọ́ ni gbogbo ń tẹ́ sọ yẹ bó ṣe wà tẹ́lẹ̀ nu o ṣùgbọ́n ńgbà táwọn òfin kan báyìí dé ló wá parẹ́ jẹ́wọ́n kí ló lè pòfin ànẹ́bì rẹ̀ ó lè ní kánábì míì wá gẹ́gẹ́ bọ́lá ṣe ń fi ànábì kan kò fin ànábì kan pé níta ànábì báyìí ní kẹ́ máa ṣe tẹ́lẹ̀ o ànábì míì ti dé ọ̀tọ́nà tó ní kẹ́ máa ṣe rè lókun gbà tánábì míì ò ti lè wá mọ́ ìtumọ̀ pé iṣẹ́ yẹn ò lè parẹ́ mọ́ bí ó ṣe máa bẹ lọ́nu tọ́ ọ bá ní iṣẹ́ tọ́lọ́ ń fi ránábì pé àwòtọ́ ni o bó ṣe wà tẹ́lẹ̀ nu ṣùgbọ́n ńgbà tánábì kan wá ṣùgbọ́n ńgbà tó wá yá ló wá parẹ́ àánìta ló parẹ́ táàbà àrípẹ́nu mi ó parẹ́ àrípánábì mi ń bẹ ni ìgbà ìyẹn làwọn àfáàfin máa ń sọ fún wa pé ní ṣẹ̀ríà ànẹ́bí ó sọ lihatun likulli zaman ìtọ́lọ́ ń fi rán ànẹ́bí gbogbo àsìkò ló dáa fún àfitẹ́yìn ò bá fẹ́ lò tẹ́ pé àsìkò tiwa yìí ó yàtọ̀ sásìkò tiwọn wa makan gbogbo ààyè ló dáa fún àfi táyè kan ò bá fẹ́ gbà wọlé àbínú ẹbí kan kẹ ntọ́ ń sọ nǹkan tó lè mọ sọ ọ̀dọ́dọ̀ àwọn èèyàn yín ọ̀dẹ́lù báyìí kan tó lè gbélé wọlé rárá o gbogbo ibi tá a bá wà tá a bá fẹ́ gbàfà fọlọ́run láàrin pé ntọ́lọ́run fi rán nẹ́bí ó dáa fún wa ló sì tún ìgbésí ayé wa ṣe so eléyìí ni tó ṣe pàtàkì fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí kámọ́rú ntọ́lọ́run fi rán nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam kásì mọ̀ pé kò sí oríire kan fún yàn gbogbo ṣe kó dààmú tó láyé tí o bá ti gbàṣẹ́ ìsìgbésí ayé rẹ̀ tí o bá ti gbẹ̀sìn tọ́lọ́run fi rán nẹ́bí tí o tẹ̀lé lánàá rẹ̀ kò sí oríire kankan fún gbogbo ohun tó bá ṣe ọlọ́run bá sùfàánù àtàlà yóò dànù ni gbogbo bó bá ṣe wù kórí ọlọ́run wa kọ̀ dín mu náà ìlànà amílù mìnà amẹ́lì gbogbo ohun táwọn èèyàn ń ṣe láwọn kèfèrí gbogbo ohun tí wọ́n ń ṣe ọlọ́run gbogbo ẹ̀ láti rí ìkan tó ṣe gan láti mọ̀ fàjà aláwọ̀ àbá àmọ̀ǹsọ̀rọ̀ gbogbo ẹ̀ pátá àásọdẹ̀rùkù tákù dànù ni kọ́ni yóò ló ṣe ni jù ló ṣe ni bọ́gìbọ̀pẹ̀ ní téèyàn bá ti ṣe mùsùlùmí tí yóò gba ń tọ́lọ́ fínra níbi àmọ́ ẹ̀mọ́ yìí gbogbo tó bá ṣe ọlọ́run dàlù láyà ni ọlọ́run bá subhanahu wa ta'ala kò ní í gbà kọ́lọ́run bá subhanahu wa ta'ala kó ṣàánú wa kó mú adó lórí òdodo kó jẹ́ ká tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam. الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ rúsìn ọlọ́run nípa tí a fi ń bára wa sọ̀rọ̀ níkan nínú àwọn ẹ̀sà iṣẹ́ tọ́lọ́run fi rán ẹ̀nẹ́gbà mọ́sálásí onu náà ni káwọnà ha àlàmíyà pé ise gbogbo aye ni ẹ̀sìn gbogbo aye ni ilana gbogbo aye ni ti a ba gbólé iye jẹmọ́ a ni máa ròyìn ẹ̀sìn pópé méjì a ni ma ròyìn islam pé ó ní ráífà kéèké nípejì rẹ̀ kọrin yóò ní rárá kò sí ní tó jọ òjò tí ọ̀rọ̀ bá gbé ẹ débi pé ní ọ̀ ń sọ pé àwọn kan ń ṣẹ̀sìn kan tó yàtọ̀ sí islam gan-an nítorí gbọ́dọ̀ mọ̀ mọ̀ lọ́kàn ni pé akànpé ní ojú táwọn fi ń wo pẹ́pẹ́ ra wọn bẹ́ẹ̀ ni pé kèfèrí náà ni wọ́n torí pé ní tọ́ bá ti gbà nípa wípé èyí táwọn náà ń ṣe ẹ̀sìn ni èyí táwọn náà mú wá ìlànà ni ìtumọ̀ rẹ̀ ni pé ní àsìntálẹ́bí mú wá ìmí tó wà níwájú rẹ̀ ìmí sì tó wà lẹ́yìn rẹ̀ tó lè wá eléyìí ìtọ́ burú ni. bakana náà a pé ntọ́nà wa tó fi rán Muhammad taa ta gbogbo ayé ni tí gbogbo ayé bá tẹ̀lé gbogbo wa làwà lórí ìfọ̀kànbalẹ̀ làwà lórí ìṣọ̀kan làwà lórí ìgbọ́ra ẹniyé tẹ́ pé ní gbogbo ibi tẹ́yìn bá wà lórílẹ̀ ayé kódà kọ́ ọmọ mọ̀ wọn rí ọmọ pé ntọ́mọ bá o náà ni Muhammad sallallahu alayhi wa sallam níta wá sọ yìí gbogbo èèyàn kọ́ ló gbọ́yé kódà nínú àwa mùsùlùmí ẹni tí ò tiẹ̀ ní kàkúsí wà tó bá pé ní ẹnìkan ni àbódi kèfèrí ó kú ní Islam kò ní gbà pé nìyẹn ẹni tó wà lórí ọ̀nà orí ibu ni yóò ní ṣèbẹ́sì míì náà ni ṣèbá ọlọ́run míì ló tẹ̀lé.

káyipọ́n bẹ kán ṣe bó ṣe yẹ kán ṣe gẹ bá níbi Ìsá ṣe mú wa bí Mùsá ṣe mú wa tán yí padà ìtàn mú wa kìí ṣẹ̀sìn ìyẹn pé lẹ́ni kátó wá sọ pé kìí tiẹ̀ ṣe táwọn ànábì Ọlọ́run bá ṣe òní tí wọ́n ń ṣe gbogbo wọn pátá mùsùlùmí náà sì ni wọ́n kò sí tí ó yàtọ̀ nínú gbogbo wọn ànábì wa Muhammad sallam nínú tọ́lọ̀ ń sọ ni pé ànábì wa Ibrahim ma kana Ibrahim yahudiyan wala nasraniyan anabi ibrahim yìí ṣe jù kìí ṣe kọ́ni yó wàlákin kánà hanifa mùsùlùmá olùsìnlọ́ọ̀ ni mùsùlùmí ni tó mọ́ lọ́ọ̀ lẹ́yọ̀ kan wàlámúyàkùn mínàlì mùsùlùkìn bákan náà kìí sì ṣe nínú àwọn kèfèrí ẹni pé gbogbo àwọn tẹ́yìn mọ̀ méjọ́ kínní láwùjọ òní ọlọ́run ti gbá anábì Ibrahim pé kìí sara wọn tó gbogbo ẹni máa ń pe anábì Ibrahim lọ mọ́ra yóò pe mọ́ra pẹ́pẹ́ ní anábì Ibrahim mo tẹ́ abraham onye baba bàbá àwọn bákan náà náà ju òpè ẹ̀yin sì lẹ́ńsẹ̀ bụ ilẹ̀ ń pe ẹ̀dá yìí ìwọ mùsùlùmí náà tó wá gbà pé ànábì tiwọn na nwa fun ọlọ́run ló mú lánàá wá fún wọn kódà nu tó tó wá jọ ní lójú ní kúránì sọ pé ànábì ibrahim ó sàwọn ẹlẹ́bọ ètò jọ ní lójú lẹ́ni ni pé ààrẹ èèyàn tó yẹ pé náà lọ́ba subhanallah àmì mùsùlùmí tó náà kí àti kẹ̀kẹ́ náà ṣe àwùjọbìnlá títí mú tọ́tí fi jọra wọn pé wọn Ibrahim báyìí báyìí bo se wáyé nígbà tó dé lu Mọ́kà nítorí àti Yorùbá tó sọkúsọ ni ta a gbọ́dọ̀ gbàgbọ́ sọ tó pa Ibrahim tó pe a ọlọ́ni wà lámúyàkùn mínà ni mushrikin anabi ibrahim ṣe lẹ́bọ kánà ibrahim ummatan qanitan lillahi hanifa anabi ibrahim èèyàn tó dúró tọ́lọ́wọ́n bá ní olùmọ́lọ́ lẹ́yọ̀ kan ṣoṣo ní wà lámúyàkùn mínà ni mushrikin kìí ṣe lẹ́bọ so eléyìí ni ó jẹ́ kí mùsùlùmí dúró déédéé lórí ẹ̀sìn rẹ̀ ò gbọ́dọ̀ wẹ̀gbẹ́ ò gbọ́dọ̀ wọ̀tún ò wòsì ò gbọ́dọ̀ ṣe pé àbílànà kan bẹ́ẹ̀ tí èèyàn tó lè tẹ̀lé tó yàtọ̀ sí lánàá ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọ̀ rẹ́kọ́gínáìsì ẹ̀sìn kan táyẹn bá wo gbé wá tó tún lẹ́sìn ní bẹ́ńlé pé wàá wàá pè ní wàá pè ní ẹ̀sìn kejì tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó yọ́nú sí ẹyọ ọ̀kan ṣoṣo náà ni náà ni tánàbí Muhammad sallam tó sì mú wa bákan náà ọ gbọ́dọ̀ gbà páwọn kan wà lórílẹ̀ yìí tẹ́ pé ìlànà kan tó ń bẹ tán náà lè máa lò àbẹ́sì kan bẹ tán lè máa sìn tó yàtọ̀ sí ntánẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam ntomuwa gbogbo eléyìí ni ó mọ túmọ̀ pé ìwọ náà fi rinlẹ̀ pé àníṣe yìí o iṣẹ́ gbogbo ayé lọ́lọ́run fi rán ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìlànà gbogbo ayé ni tí ó yàtọ̀ níbì kan síbì kan báyẹn bá ń gbé wá fún ọ pé àṣà báyìí ni kò yẹ káwa mọ ṣé ń lu wa ò gbọdọ̀ gbà tá a bá gba nǹkan míì wọlé a wà nígbà apá àgbà lára ni kò gbọdọ̀ dọ́kan wa torí pé aróríṣiríṣi ìlànà aróríṣiríṣi ìṣesí tó yẹ pé nílùú tiwa wọ́n ti gbà wọlé nu tó sì takò sí tọ́lọ́ fi rán nígbà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀gọ̀rọ̀ àmọ́ fi yín sakọ pé ẹ̀ mọ̀ pé ìlú wà ẹ̀ mọ̀ pé lànà tiwa ẹ̀ mọ̀ pásìkò tá a wà ń sìn ìtumọ̀ rí pé ní àsìkò tá a wà ń sìn ògbà tọ́lọ́ sallam tọ́lọ́ sì fi rán ìjọ́ mọ̀ ni tí wọn náà gbọ́dọ̀ dúró tì ní tí ò gbọ́dọ̀ yin gẹ kódà kéèyàn mọ́pọ̀ lórí ẹ̀ mọ́ wọn gbọ́dọ̀ wà nù ẹ díẹ̀ tí ó ṣẹ́kù ọlọ́run bá subhanahu wa ta'ala ni wà ń tutẹ̀ akthara ma fil ard tó bá tẹ̀lé majority yẹn tó wà lórílẹ̀ pé ọ̀pẹ ń tẹ́ ń ṣe ń sí nu tó sì mọ̀ pé ń tó yàtọ̀ sí ń tánẹ́bí sọ tó wà tọ́ ni òṣùpẹ́ káyí pé bí ọdún mélòó la wà lẹ́yìn ní alẹ́ mọ́ lò yìí ṣùgbọ́n táwọn èèyàn ṣe ń sí rèé ọwọ́ ń ṣe ń tán ṣe wọn wá fìlànà ànẹ́bí ilẹ̀ ọlọ́ni yudilluka an sabilillah wọ́n sọ ọ́nù àníjẹ́ tẹ̀lé tọ́lọ́wọ́ wọ́n yẹ pẹ́ẹ́rẹ́ ẹ̀tawóró nẹ́kù lórí ntánẹ́bí mú wa tọ́lọ́ ń fi rán ìwọ náà gbọ́dọ̀ wá nu wọn ni o ọtí gbọ́dọ̀ sọ lẹ́nu pé kò sí irú ìlànà mọ́ rárá àwọn yẹn lè kúrò lórí ẹ̀sùn gbọ́dọ̀ tán dùn lórí ẹ̀sìn tó wa anabi muhammad tọ àwọn èèyàn sì ṣe kúnú ẹjọ́ mi yìí zọ ìrìnà alẹ́ lórí òdodo tọ́lọ̀ ń fi rẹmi náà dúró lé lórí láyàdú ruhùn mọ́ni kàfàlàhùn kódà kan mọ́ pọ̀ káyẹn yẹpẹrẹ wọn láwùjọ ìyẹpẹrẹ yẹn ò ní kọdí wọn láti mọ́ ṣe ń tọ́lọ̀ ń fi ránà bí àwọn sọ́lám wàlá mọ́ni kàlàfàhùn àbí káyẹn máa yapa wọn mọ́sí wa máa bẹnu hátà takoma sáà tálùkì àmọ́ ìdè so ìlànà ànábì ní gbogbo agbọ́dọ̀ tẹ̀lé ẹ̀sìn tó mú wa la gbọ́dọ̀ tẹ̀lé ọ̀lẹ́ lọ́ọ̀lù kan sìn bẹ́ẹ̀ kí islam kéré ń bẹ̀ kọ́ ni ẹ̀bọ́n ti ń ṣe bí lágbọ́dọ̀ mọ̀ ṣe ẹ̀kófin tiwọn rárá o òfin ẹ̀sìn tí ọlọ́run fi ránà bí náà lọ́gbọ́dọ̀ dúró ti yẹn ló fà lè rí shift kó ń migrate lọ lómi ìyẹn ló fà á bá lórílẹ̀ ayé fi rí torí pé téèyàn bá wà ń bẹ̀ tí òòrè òfin ẹ̀sìn tọ́lọ́ ń fi rárá níbi ṣe táyìn ní táwọn ọmọ ṣe èrè tó yàtọ̀ sí ọlọ́run ti kú bá dé ọ̀rọ̀ ẹ léwu o iná ilẹ̀ dínà tàwa fáwọn màláìka àwọn èèyàn tí màláìka wá pa bọ́ọ̀lì ní àlà àǹfọ̀sìhìn tọ́jọ́ kú dé bá lórí àbòsí ni wọ́n wà lórí pọ́sà àbòsí fúnra wọn kọ́ọ̀lù fi mọ̀ kùn sọ wọn pé kí ló dé tẹ́yìn wa ń rù ṣe sí kọ́ọ̀lù kúnnà mustadi àfihàn fìlà àrùn

gẹ́gẹ́ bá nígbà Muhammad sallam bó ṣe kúrò mọ́kà ńgbà tán ará mọ́kà òkòkò gba ń tọ́lọ́ fi rán ó sì lọ lúmi káìpẹ́lú mọ́kà nìkan níṣẹ́ tó gbé wá ló wà ní mọ́kà nìkan ni ò bá mọ́ o sowó fún ọlọ́run ọba tó bá ti ń gbé fún ẹ ṣe ń tọ́lọ́ fi rán anábì ni mọ́sọ̀ pa àwọn kan náà ni kódà láàrin ara wa a tún pín láàrin àwọn èèyàn kan pé àwọn ìjọba yìí ni ẹ̀ka máa ń ṣe yìí o ní tọ́lọ́ fi rán anábì a tún pín níjọ pé àwọn ìjọba yìí gbọ́dọ̀ máa ṣe yìí o ẹ̀ pàwé ṣe báyìí ẹni pé ọ̀rọ̀ ọ̀run bẹ́ẹ̀ mọ̀ pàwé ṣàfà àìpé tọ́lọ́ tó fi lánàá bí àǹfààní yẹn tó ti kíní ló tún bá wí kìí ṣe gbogbo èèyàn mọ́ gbogbo òròrí pátípátí báyìí kò sínú ẹ̀sìn wa o gbogbo òfin tọ́lọ́run bá gbé wá náà la gbọ́dọ̀ máa tẹ̀lé látẹnu ànábì wa Muhammad sallam ṣùgbọ́n báwọn èèyàn kan ló ní kìí sáwọn èèyàn kan rárá o tó yẹ pé nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ múra ṣe kíní ó lè jẹ́ pé àáfà tó ń kẹwàá fún ni kó sàlàyé rẹ̀ fún ẹ kí pé ẹ̀yin àfẹ̀yìn àfà náà ni ẹ máa ṣe yìí o níbo lọ ti rí o kọ́lọ́n kó ṣàánú kálukú wa kó jẹ́ kí a lè dúró lórí òdodo kó jẹ́ ká lè mú lánàá rẹ̀ ṣẹ kó sì pa wá lórí ẹ̀ kó kẹ́ wa láyé kó kẹ́ wa lọ́jọ́ gbẹ̀dẹ̀ alikiyama wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.